mo kí yín káàbọ̀ padà mo lérò pé ẹ sì ń fi ẹ̀mí bá wa lọ ní báyìí àti bọ́sì ìpele tí ó kàn ìyẹn ní ọ̀rọ̀ ọlọ́run àwọn bàbá wa nínú olúwa dẹ̀ tó wà ní inú ilé láti mú ọ̀rọ̀ ọlọ́run wá fún wa kí gbọ́ kí n tó fi wọ́n hàn kí n tó darúkọ wọn jẹ́ ká sí bẹ́ẹ̀lì wa sí inú ìwé éfésù orí kìíní ẹsẹ̀ kẹrin Ephesians one four éfésù ṣe ti bí bíbélì yìí o éfésù orí kìíní ẹsẹ̀ kẹrin tí ó kà báyìí wípé gẹ́gẹ́ bí a ti yàn wá ní inú rẹ̀ láti àtètèkọ́ṣe ayé wá wípé kí àwa kí ó jẹ́ mímọ́ kí a sì wà láìlábàwọ́n ní iwájú rẹ̀ pẹ̀lú ìfẹ́ mo gbàdúrà lórúkọ Jésù pé Ọlọ́run á túmọ̀ ọ̀rọ̀ rẹ̀ sínú ayé wa ní orúkọ Jésù lónìí àwọn bàbá wa ní Olúwa tí wọ́n sọ̀wọ́sọ̀wọ́ dárúkọ wọn ẹ̀wọ́n wá láti Christ Message International Church àwọn ni Prophet Ṣẹ́gun Àrólé JP ó bá a sọ̀rọ̀ lórí àkòrí tí à ń pè ní ìpè dáríwá ẹ káàbọ̀ sórí ètò ẹ bá ń gbóhùn sókè o kẹ ẹ bá ń kí àwọn aráàlú dáadáa. a dára fún gbogbo wa ojú ló ń wò wá yìí lórúkọ jésù ojú náà ò ní fọ́ gbogbo aládùúrà pé ìjọba ọ̀run nílépa wa kristi àmú gbogbo wa délé lórúkọ jésù gbogbo ilé orúkọ olóhun tá à ń béèrè lọ́wọ́ ọlọ́run á ṣe pẹ̀lú ìyanu jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù dáàdi wa ìpè kí là ń pè ní ìpè. ìpè ọ̀pọ̀ mhm. la pè díẹ̀ la yàn ọ̀pọ̀ la yàn mhm. díẹ̀ la tún pè. Mm. ìpè tara wà mm-hmm. ìpè ti ẹ̀mí wà mm. èèyàn ń pè ẹ́ òun dáhùn ọ̀tọ̀ ìpè ti ẹ̀mí fún àwọn tá a yàn ni. ìpè ti ẹ̀mí fún àwọn tí a yàn. fún àwọn tí a yàn ni bíbélì sọ pé àwọn tí mo pè ni mo yàn àwọn tí mo yàn ni mo ṣe lógo ọ̀pọ̀ ló sọ fún wa pé olúwa pè àwọn tí a dẹ̀ rí àmì ìpè lára wọn. Hmm. Hmm. Hmm. ẹni tí ọlọ́run bá pè máa wárìrì á mm. dẹ̀ wà lábẹ́ òfin ọlọ́run mm. kò ní kọjá májẹ̀mú ọlọ́run mm. ṣùgbọ́n ọ̀pọ̀ ló pera rẹ̀ tó ní olúwa ló pe òun ìpè kò ń ṣe ohun tí èèyàn lè fi ṣeré tẹ́ ìwé Samuel kínní orí kẹta ẹsẹ̀ kẹrin nígbà tí ọlọ́run pe Samuel ó wárìrì lórí ìpè yẹn ó tàn wòlíì Élì lọ́pẹ́ ń pè mí wòlíì wá sọ fún wípé mi ò pín ẹ̀ lọ́sùn padà ó tún gbóhùn olúwa nípe ti tẹ̀mí tí kò ń ṣe tara. Mm. ó ní ah, bàbá yẹn ń pè mí bàbá ní mi ò pè ẹ́ lọ sùn padà. Mm. ṣùgbọ́n ẹni tí ọlọ́run ti ń bá sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní Élì. Mm. a pe Élì àyàn Élì ṣùgbọ́n àṣẹ Élì lógo. àwọn kan wà a pè wọ́n a yàn wọ́n a ṣe wọ́n lógo. àwọn olóyìnbó ń pè wọ́n ní special one. ẹni ọ̀tọ̀ ẹni ìyàsọ́tọ̀. Mm. hallelujah hallelujah ṣùgbọ́n ní ayé tá a wà yìí ọmọ ọjọ́ ò mọ̀ bóyá olúwa ló pe pásítọ̀ ẹ̀ òun kàn lọ ṣọ́ọ̀ṣì òun kàn lọ ṣọ́ọ̀ṣì ní tiẹ̀ pásítọ̀ yẹn ni màá sọ pé dàbí tó ń ṣe pé olúwa ló pè mí ìwọ ló mọ̀ pé olúwa pe àrá mi ìpè lára rẹ̀ mm. bá a bá pè ẹ́ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ̀ àtòhun tó ń ṣe fún àwọn ènìyàn la fi mọ̀ dájú pé ìpín bẹ lára eléyìí ṣùgbọ́n ẹlòmíì láyé tá a wà yìí ikùn rẹ̀ ló pè é. Ah, ọlọ́run gbé bàbá adébóyè ga òun fẹ́ kóun náà ga kò rántí wípé ìjìyà ń bẹ níbẹ̀. kò hmm, gbọ́n tó tiẹ̀ ti bẹ̀rẹ̀. a pe júdásì náà. Hmm, ó dẹ̀ padà sẹ́ jésù. ó padà sẹ́ jésù díásì náà a pè é. Hmm. a tiẹ̀ tún yàn gan torí wòlíì yìí sọ fún gbégbà ọ̀pá yìí lọ ṣiṣẹ́ ìgbàjíṣẹ́ ìyanu nígbà tó ń lọ ó bẹ̀rẹ̀ sí máa pariwo ọ̀pá tó fún mi rèé ó n lọ fi jókòó dìde torí pé a pè é ni àyàn a tún yàn án àṣelógo hmm. ọlọ́run bẹ́ẹ̀lì ìdámájẹ̀mú wípé ìran rẹ ni ó máa ṣolú àwọn àlùfáà hmm. ṣùgbọ́n nígbà tó bá májẹ̀mú jẹ́ pẹ̀lú àwọn ọmọ rẹ́fínì àti fínásì lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run yẹ ìlérí yẹn hmm. ibi ògo kò débẹ̀ ṣùgbọ́n àwọn kan a pè wọ́n a yàn wọ́n a ṣe wọ́n lógo àwọn kan wà a kọ̀ pè wọ́n lásán ni a yàn wọ́n irú wọn ni Júdásì tí mo sọ lẹ́ẹ̀kan irú wọn ni Gíásì àwọn kan wà a yàn wọ́n leader in charge ni wọ́n ẹ sọ fún evangelist pé kò kí n ṣe apostle hmm. ẹ sọ fún apostle pé kò kí n ṣe wòlíì àwọn tá a bá pè á ti máa pè wọ́n kí wọ́n tó bí wọn ló ṣe sọ nínú ìwé mímọ́ wípé èmi ti yàn ẹ́ kí ìyá rẹ tó lóyún rẹ hmm. ọlọ́run tó mọ ohun tá a fẹ́ jẹ́ láyé káwa tó jẹ́ ohun tá a fẹ́ dà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń sáré ìje wọ́n ń sa lórí irọ́ ẹlòmíì ó parọ́ fáwọn ọmọ ṣọ́ọ̀ṣì ẹ̀ tí pásítọ̀ kan bá wọná tó bá ní ten thousand followers ẹ gbọ́ mi mà gbogbo followers tiẹ̀ yẹn wọn lè escape lọ́rùn àpáàdì ah. bẹ́ẹ̀ ni mo sọ fún yín because ẹ̀kọ́ tó máa kọ́ wọn mà ẹ̀kọ́ tó máa kọ́ wọn ẹ̀kọ́ ọ̀run àpáàdì ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀jọ́ ló wà lábẹ́ ìdè wòlíì wa ni a máa ṣe nǹkan pásọ wa ni a máa ṣe nǹkan àwọn ẹ̀dẹ̀kẹ̀rẹ́ wọ́n ń tojú bọ̀ bí tí ò jẹ́ kó tojú bọ̀ ó kó wọn sínú ìdè ẹjọ́ ń bẹ ní ọ̀run àròdákẹ́ kìlà òrò kìlà ó sọ gbà tí bàbá bá ń pè wá hmm. pé ọmọ ṣíwọ́ kò máa bọ̀ wá jíyìn iṣẹ́ rẹ̀ o a máa ṣe ṣírò hmm. akabadabra jìbìtì ló fi ń sin ọlọ́run ó ṣe ṣírò tó bá tẹ̀sán pálọ̀run wá pè ẹ́ mà hmm. wọ́n pè ẹ́ sà tó bá di iwájú ìtẹ́ ìdájọ́ tọ́lọ́run bá àpíà wípé mi ò pè ẹ́ kí ló fẹ́ sọ. kábíyèsí. ẹ ẹ wo ìpè ń ṣe ohun téèyàn lè fi ṣeré o gbogbo ọmọ ìjọ mi ló ti wọnú ìdè wòlíì tó ń tẹ̀lé yìí àròlé tó ń tẹ̀lé yìí ṣé àmì pé wà lára ẹ̀ ló fi sọ pé ọ̀pọ̀ la pè díẹ̀ la rí gbogbo ẹ̀dá la pè apẹ̀yìn síbi kẹ́ máa sọ̀rọ̀ apẹ̀lòmíì síbi kó máa dẹ́rìn pààyàn oníkálùkù mọ ìpín ẹ̀ ló jẹ́ ká máa sáré kiri hmm. ẹni tí ò bá wá ní ẹ wá wá ayé ta wà ní ìsìn ẹni tí ò ní pè ẹni tá a àwọn gangan láyé wá ń sátẹ̀lé hmm. nítorí wípé ayé ò fẹ́ òtítọ́ mọ́

wọn kì í bá wọṣọ papọ̀ ìtẹ́rẹ̀ ò ṣe jókòó fún ọba kọ́ba ọlọ́run owú nígbà ọlọ́run àròlé ṣiṣẹ́ ìyanu ẹ mọ̀ bí tàròlé ti gbàgbára títí ẹ̀ ló kó bọ́ ọ̀pẹ lọ́pẹ lòmíì tí wọ́n ṣubú sójú ogun ayé gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ ojú tó ń wò mí lọ́wọ́ mm. bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ o mm. ò ní ṣubú sójú ogun ayé ọwọ́ ogun tó di ẹ̀ mọ́lẹ̀ ẹni pè mí ẹni rán mi níṣẹ́ lórúkọ jésù á fọ ẹ̀ jáde kó nú àjàgà yẹn ibikíbi tá a ti dì ọ́ tó mọ̀ ọ́ dẹ lòmíì lójú oorun. Mm ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ agbóròró fẹ́ lòmíì òróró yẹn dẹ̀ kẹ̀rẹ́ wo ibi tó ti lọ gbé òróró yẹn jáde ibi tí ò ṣe fojú rí tí ò ṣe fẹnu sọ ni. ìpè ẹni tá a bá pè tó bá pe rẹ̀ ó máa jìyà ìpè. Hmm. torí ẹ̀mí sọ pé ìpè hmm, kò ń ṣe ohun tá a bá sọ pé ká máa sọ kò ń ṣe ohun tá a lè sọ tán lé ní. wá rí ẹni tí ọlọ́run ò pè ṣùgbọ́n ó wù kọ́ ṣiṣẹ́ ọlọ́run kan. àwọn kan wà nítorí ìgbìyànjú wọn la ṣe máa pè wọ́n Hmm. nígbà tí ò sí ọkùnrin nílẹ̀ Ísírẹ́lì mọ́ táwọn ọkùnrin ibẹ̀ ti dọ̀lẹ́ apèdèbúrà àyàn hmm. wọn ni èèyàn lè jẹ́ leader in charge kó má ríran kó má gbóhùn akọ̀yàn nítorí pé ó ní àgbékalẹ̀ láti tó nǹkan ọmọ pé kí ni kan ní quality of a leadership ó wà lára ẹlòmíì àyàn wọn nìyẹn ẹni tá a yàn yàtọ̀ ìyẹn mo sọ pé kí evangelist kó má pèrè ẹ̀ ní wòlíì kápọ̀sù má pèrè ẹ̀ ní rábì mm. nítorí pé oníkálukú iṣẹ́ la gbẹ́rán kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ sí ni mm. ìwọ ni kò mọ ibi tí ọlọ́run pè ẹ́ sí téèyàn bá ń kọrin tí gbogbo èèyàn bá ń jó tó rí àwọn èèyàn bá ń wí ibi tá a pè é sí nìyẹn o mm. ọjọ́ tó bá pinnu láti di wòlíì ọjọ́ yẹn ló máa ṣubú a pè ẹ́ aríran ẹlòmíì kò tún ṣe wòlíì. ẹlòmíì àlá ló ńlá. mo dẹ̀ ti sọ fáwọn èèyàn chọ́ọ̀chì mi wípé àkàìmọye èèyàn ló ríran ṣùgbọ́n tó o bá fẹ́ bọ́ lọ́wọ́ ogun ayé search for prophet of solution. torí àwọn wòlíì míì wà nísìn ìran nìkan ni wọ́n rí wọn wá ní àwọn ríran sẹ́yìn náà pé bóyá ikú òjijì pé bóyá mọ́tò fẹ́ gbà bóyá kinní kan fẹ́ jálù wọn ò ní kí la wá fẹ́ ṣe sí kò sí solution lẹ́nu ẹlòmíì. ajá ajá gan ríran ajá tó bá ríran kí ló máa ṣe ó máa gbó hmm. àwọn kan ń wẹjú wọn ríran ṣùgbọ́n ẹni tí a pè tá a yàn ó lè gbé omi lásán fún yàn báyìí mo ti mú omi àmukùrí tóbìnrin kan sọ pé òun ò bímọ mo dẹ̀ gbé fún pé ó yá gbà bí olúwa ṣe ń bẹ tẹ̀mí ẹ̀ bẹ níwò ìyá àmọ́dún wa gbọ́mọ wá ọmọ náà dẹ̀ wà ní chọ́ọ̀chì wa mo porúkọ ẹ̀ ní orin ayọ̀ mo ní ó bímọ kan ọkùnrin sí ni máa lọ sáyé akọrin kó máa lọ kọrin ó bí ọmọ kó ohun tí èmi gbọ́ ni ṣùgbọ́n kó má mú mi gẹ́gẹ́ bí ọlọ́run ìránṣẹ́ ni èmi níwájú rẹ̀ bí òun ò bá wí kò sí ti fẹ́ sọ fáráyé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nítorí pé ẹnìkan ti ń great ẹnìkan ti ń ga èmi náà fẹ́ ga gbà tí òsánà ti máa gbà mọ́ ó wá mú ọ̀nà ìpè pọ̀n ẹ sọ pé àpàdà jìyà ìpè lálá tó lọ sókè ilẹ̀ báyìí ló ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ kú iṣẹ́ wọn kú hmm. àwọn tá a bá pè iṣẹ́ wọn ò ní kú. táwọn kan bá ti papòdà iṣẹ́ wọn ṣèbà máa fún un. Jésù olùgbàlà ká tóbi láti sọ nípa rẹ̀ hmm. ní Násárẹ́tì lénìí kò sí ọmọ kan tá a bí tó lógo tó nígbà tá a bí kò sí rédíò kò sí tẹlifíṣàn kò sí tẹlifóònù gbogbo àgbáyé dẹ̀ ló gbọ́ nípa rẹ̀ torí pé a ti yàn án a ti pè é a sì ti ṣe lógo. Hmm. ọ̀pọ̀ tá a bá dẹ̀ pè wọ́n máa ń ní ìrírí ìrírí a sì máa ń sọ ní ìdàgbà. Hmm. lórúkọ Jésù mo gbà á ládùúrà gbogbo ẹ̀yin tí ẹ ti ń jìyà lábẹ́ ìpè Ọlọ́run á yín mọ̀nà. mo wá gbàdúrà fún gbogbo ojú tó ń wò wá nílé bí Olúwa ṣe ń bẹ tẹ́ mi ẹ̀ ń bẹ láàyè ohunkóhun tí ayé gbé pamọ́ sí ẹ lára tí o fi ń jìyà láì mọ̀dí lórúkọ Jésù ọ̀run àtọ̀mọ́lẹ̀ sí ọ̀nà wa ìpè kò ń ṣe ohun tá a lè fi ṣeré o bí èèyàn bá wà láyé tí ò bá mẹ́ńtọ́ lọ́hún pé tó bá lọ tẹ̀lé onírọ́ ó tẹ̀lé lúzà nìyẹn o. Hmm. báwo la ṣe wá fẹ́ mọ̀ torí àwa kàn ń lọ ilé ìjọsìn báyìí a lọ ń máa béèrè question yìí tó tá a bá padà délẹ̀ máa dá mi lóhùn a kàn ń lọ ṣọ́ọ̀ṣì ni ẹlòmíà níbi tá àdúrà ti ń gba ẹlòmíì ibi tẹ́rò bá pọ̀ sí lọ́ máa ń wọ́ lọ ẹlòmíì ibi tá àdúrà bá ti ń gba ibẹ̀ ni ọtí ibi tá bá ti ń ṣe mẹ́rẹ́kù lẹ́sẹ̀kẹsẹ̀ báwo la ṣe fẹ́ mọ ẹni tí ọlọ́run pè tí ò ṣe pé ẹni tó tẹ́ ń dì í tí wọ́n láwọn kan ń tẹ́ tí wọ́n ń dì í wọ́n láwọn kan ń gbé ń dì í ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ ká lọ sókè lọ́run ká lọ fi jó orin àti ìka tó fi yan ọ̀gá àgọ́ ẹ̀wò tí máa máa padà wọlé èmi àti dáàdì mi ṣe wà nílé láti máa sọ̀rọ̀ nípa ìpè ẹ kú déédéé wòyí.